ọmọ yahoo míì tún fi ọkọ̀ tẹ akẹ́kọ̀ọ́ pa lọ́bàá ilé ọmọ yahoo kan la gbọ́ pé ó tún fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tẹ akẹ́kọ̀ọ́bìnrin iléèwé girama kan pa lágbègbè ọ̀bá ilé níjọba ìbílẹ̀ àríwá àkúrẹ́ lọ́sàn-án ọjọ́ ajé monde ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2023 tá a wà yìí ọmọbìnrin ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní glory ni wọ́n ló wà lára àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún kẹta àgbà tó ń ṣe ìdánwò wáyẹ́ẹ̀kì e lọ́wọ́ níléèwé girama alágbàká tó wà lákùrẹ́ ní ìbámu pẹ̀lú àlàyé tí ẹnìkan tó wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe fún wa ó ní bí Glory ṣe ń sọ̀kalẹ̀ láti inú takisí tó ń gbé e bọ̀ láti iléèwé lọ́jọ́ náà ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus ọmọ yahoo náà lọ́ọ́ yà bá a lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà tó dúró sí tó sì pa á mọ́bẹ̀ ọmọkùnrin ọ̀hún ló ní ṣe ló ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà àti pé eré àsápajúdé tó ń sá lọ ló mú kó pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ léyìí tó mú kó bẹ̀rẹ̀ sí tàkìtì léraléra títí tó fi lọ kọlu ọmọ ọlọ́mọ níbi tó dúró sí tí ọkọ̀ náà sì tún gbiná fúnra rẹ̀ ó ní ọmọ ìyàwó ọ̀hún pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n jọ wà nínú ọkọ̀ náà farapa yánnayànna àwọn akẹgbẹ́ rẹ̀ kan ló ní wọ́n sáré gbé àwọn méjèèjì lọ sílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí kíákíá ló ní àwọn ọ̀dọ́ tínúbí kan ti ya bo ibi ìṣẹ̀lẹ̀ náà láti fa wàhálà kí àwọn sọ́jà ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ ojú pópó tó gbìyànjú kápá wọn tí wọ́n sì tú gbogbo wọn ká lẹ́yìn ọ̀rẹ̀yìn làwọn ọlọ́pàá gbé òkú akẹ́kọ̀ọ́ ọ̀hún kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì lọ́ọ́ tọ́jú rẹ̀ sí mọ́ṣúárì ọkùnrin tó bá wa sọ̀rọ̀ ọ̀hún ní ó tó àsìkò fún ìjọba láti tètè wá nǹkan ṣe lórí báwọn ọmọ yahoo ṣe ń fìgbà gbogbo dá ẹ̀mí àwọn èèyàn légbodò nítorí ọlá pàjáwìrì tí wọ́n ń wá. olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ọ̀rọ̀ fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́